kíni so Fresh FM nìbàdàn Extra Special Band is back! And this season is packed with more extra special goodness. 10 million naira, brand new equipment, and bragging rights are all for grabs this season. Ever since I left you, girl, it's like I fell off. Tune in to MTV Base Channel 322, Africa Magic Showcase Channel 151, and Africa Magic Urban Channel 153 every Saturday at 7 p.m. Trophy Extra Special Band is brought to you by Trophy Extra Special Stout my husband at the hospital today. The nurse said it would be good for me to rest after this baby before having another pregnancy. She said it will allow my body to heal and recover fully. My friend Papa Junior said the same thing to me the other day. He even told me they are using family planning for childbirth spacing and to prevent unplanned pregnancy. Yes, family planning. That is what the nurse called it. She said there are different methods of family planning to choose from and that any one I choose is safe and effective and that I can get pregnant again anytime we decide to. She even said they will give me counseling on all the methods before I make my choice. Family planning is a safe and effective way for childbirth spacing and to prevent unplanned pregnancies. For confidential information and counseling on pregnancy planning, call the toll-free contact center on 080 or visit any hospital with a green dot logo to take up a method. This message is brought to you by the Federal Ministry of Health and Mary Stopes Nigeria with support from the Danish government movement. àsìkò tó láti fọpẹ́ fọlọ́gbẹ́ àsìkò tó láti fúnni fúnni ìgbà ti dé fáwọn tó dààmú bàbá yóò yí ọ̀rẹ́ bò gbé Mr. Tọ́pẹ́ wàhálà yìí. my husband the nurse tell me for hospital today say e dey good make i rest after this pikin before i carry another belle. my friend baba junior talk the same thing o oh. say e no good for woman to dey born born like that him talk say na family planning him and him madam dey do to make gap dey between their pikin. family planning. dat na wetin the nurse call am He say many ways dey to do this family planning and anyone wey i choose e dey safe and e dey work wella say dem go give me correct advice before i go choose the one wey go fit my body. family planning dey safe and na ogbonge way to space your pikin and to helep make sure say surprise belle no shele to collect informate wey dey confidential with better advice about family planning make you call this number free of charge 080 000 22252 and you fit waka visit any hospital wey get the green dot logo This message na from the federal ministry of health and marie stops nigeria with support from the government of their mark. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. má ṣe pé olúwa tó wà pẹ̀lú tiwa. kí ni kí Ísírẹ́lì wa máa wí nírú àkókò báyìí. Sunday tó parí oṣù keje twenty twenty one. àní ìbámá ṣe pé olúwa tó wà pẹ̀lú tiwa kí ni kí Ísírẹ́lì wa máa wí. onísáàmù wípé ọkàn wa yọ bí ẹyẹ nínú okùn apẹyẹ okùn já àwa sì yọ. fresh one zero oh five point nine fm nìbàdàn lẹ ti ń gbọ́ wa. a gbé ọlọ́run ga mà dúpẹ́ o nínú ìrìn àjò náà lẹ́nìí náà látàdó èkìtì sí fresh fm abẹ́òkúta nípa àánú àtòrí ọ̀fẹ́ àtúntì wà nìbàdàn báyìí. orísun gbogbo wa a dúpẹ́. ìránṣẹ́ ọlọ́run tá a jọ ń rìnrìn àjò látọ̀sẹ̀ tó kọjá wọ́n wà nínú ilé pẹ̀lú wa pásítọ̀ Joel Adesina. bí mo dẹ̀ ṣe sọ láti Sunday àkọ́kọ́ tí mo ní parí July ni màá fi máa gbé àwọn olórin ẹ̀mí wá olórin ẹ̀mí méjì ni màá tiẹ̀ fọ̀rọ̀ wá lẹ́nu wò lẹ́nu nítorí pé mo dẹ̀ rí i pé àánú ó fọ̀n fún wọn ni ó wá lè jẹ́ nítorí irú ọjọ́ òní náà lógun yẹn ṣe dìde torí ògo bóyá wọ́n rí i pé wọ́n gbọ́ wọn káàkiri gbogbo àgbáyé wọ́n wá ní òní ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n torí ogun tọ́gbé ó wá tì wọ́n débi ògo bóyá ògo tí wọ́n fẹ́ kó fọ̀n náà ló fọ̀n ni. màá interview Akin Ògúnlẹ́yẹ Akin Covenant èní náà lọ tiẹ̀ ń kó kásẹ̀tì wọn kan jáde fìyìnfó lóore ẹ ti gbọ́ díẹ̀ lẹ́ǹkan á tún àti òróró Jésù ẹ wàá mọ̀ pé nítorí ògo ogun lè dìde ṣùgbọ́n lẹ́yìn òkùnkùn biribiri ìmọ́lẹ̀ á tàn mo dẹ̀ mọ̀ pé ìmọ́lẹ̀ yẹn ti tàn ṣùgbọ́n ṣáájú ohun gbogbo a fẹ́ lọ gbàdúrà ẹ jẹ́ ìrìn àjò ẹ bá ṣe máa ń rìn látinú orúkọ ńlá dáre power of praise a wàá padà wàá gbàdúrà. adésínà ohun tẹ́yìn kọ́ nílò inú ilé ni pé kẹ́ ẹ máa ṣàmì bí ọlọ́run bá ṣe ń gbàdúrà pẹ̀lú wa. ògo ni fún olúwa ní òkè ọ̀run. hallelujah. ìrànlọ́wọ́ wa àtìlẹ́yìn wa òdodo wa agbára wa ipa wa àgbé ọ̀gá fún àtìlẹ́yìn tí a rí gbà ní ìgbà gbogbo fún ìpàdé yìí ètò yìí àti àwọn tí ń gbọ́ wa nínú ilé ẹni mímọ́ Ísírẹ́lì gba ọpẹ́ wa. àmín ọlọ́run ayérayé àtúbẹ̀rẹ̀ ní ìrọ̀lẹ́ olúwa darapọ̀ mọ́ wa. àmín. mò ń gbàdúrà fún gbogbo olùgbọ́ mi lórúkọ jésù àánú fọ̀hún fún yín. àmín àánú agbénijáde àánú agbénijá gbangba àánú agbénidìde àánú amú ìran ẹni ṣẹ lórúkọ jésù ẹ̀rọ àánú gbà. àmín ó ti rí bẹ́ẹ̀. àmín ògo ni fún orúkọ rẹ. hallelujah ní ìgbà tí ìpàdé yóò bá fi parí lónìí ẹ ó ní ẹ̀rí. àmín jésù kristi olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù and our with God tó ti dé. Òun oníwàásù làwa fẹ́ gbọ́. and our with God tó ti dé sẹ́. Òun oníwàásù làwa fẹ́ gbọ́. Ètò kan ètò kan tó ń kọ́ni lọ́gbọ̀n. We are already a ti ṣe tán. Ètò kan ètò kan tó ń kọ́ni lọ́gbọ̀n. We are already ti ṣe tán. ìrírí ayé kò gbẹ̀yìn níbẹ̀ ọ̀rọ̀ ọlọ́run bẹ̀ tó ṣe kókó. ìrírí ayé kò gbẹ̀yìn níbẹ̀ ọ̀rọ̀ ọlọ́run bẹ̀ tó ṣe kókó. dáàdi àmọ́ mi are you ready? we are ready àti tẹ́tí. wákàtí kan pẹ̀lú ọlọ́run an hour with God. We are all ready àti tẹ́tí. ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ látọ̀dọ̀ Akin Covenant Akin Ògúnlẹ̀yẹ kó tó di pé màá padà gbé òróró Jésù wọlé. mo kọ́kọ́ kí yín Akin Covenant mo kí yín pé ẹ kú ìnáwó èní àwọn èèyàn ti ń gbọ́ yín lé o. Yes, àti ṣetán olè mi tóbi apẹtẹ ń bọ̀ àti ṣetán láti ṣetán àti ṣetán àti tẹ́tí àti ṣetán àríyá ọ̀rẹ́dì àti ṣetán oníwọ̀nsù wá bá wa sọ̀rọ̀ àti ṣetán ẹ̀wọ̀n ohun tí mò ń kí yín pé ẹ kú oríire ní ni àkójáde késẹ́ẹ̀tì yín fìyìnfó lóore tí ẹ gbé jáde lórúkọ Jésù ìwàláyé Ọlọ́run kò ní fi késẹ̀tì yẹn sílẹ̀ báwo ni aki covenant báwo lorúkọ yẹn ló ṣe jẹ́ sórúkọ tí àwọn òbí sọ yín láti kékeré nìyẹn ìbéèrè àkọ́kọ́ nìyẹn àbí báwo lorúkọ yẹn ṣe wáyé ẹlẹ́nkejì báwo lẹ ṣe rò wípé ẹ lè kọrin báwo lẹ ṣe bẹ̀rẹ̀ orin ṣe pé béèrè mẹ́ta mo béèrè lọ́wọ́ yín ṣé kò pọ̀ ó yá báwo lẹ ṣe bẹ̀rẹ̀ orin pé gbogbo ó jẹ́ ti olúwa mo lọ sí mo ṣe bẹ̀rẹ̀ orin kò yé mi gan wọ́n ṣe praise kan ní àdúgbò wa gbogbo àyẹn tí mo rìn kọ́ gbogbo àyẹn ayé mi gbé dáadáa mẹ́rin lórí so aṣọ tí mo wọ̀ lọ́gàn bẹ́ẹ̀ àti iye bàtà tí mo wọ̀ lọ kò bá ara wọn mu so bí mo ṣe wá dé program yẹn mi gbé mi ti ní ẹ̀bùn rin láti kékeré so bí mo ṣe wá dé program yẹn mo wá pàdé àwọn ẹgbẹ́ kan tó ń jó lùfù mo wá lọ bá wọn ẹgbẹ́ yẹn mo wá lọ bá wọn pé ẹgbẹ́ ìjọ tó lọ ṣé mo lè ní opportunity àti kọrin níbi yẹn ìwọ kọrin kò sáàyè ìwọ kọrin kò sáàyè ẹ jọ sá ó yà ó yà ó kì í bá yẹn ẹ ṣe é ti pa àwọn ṣọlẹ́sà ni àwọn artiste pé ẹ sáré fún ní ìṣẹ́jú méjì kó sáré kọrin pé kó sáré ká jẹ́ fi gbóhùn ẹ̀. kí ló dé tó fi wò pé ẹ lè kọrin wọ́n ṣe rí mi sí ni. bó o lọ ṣe rí yín sí níwòye tiwọn. bóyá bíi dídìrín àbí bíi ọjọ́ wèrè. ṣùgbọ́n ẹ̀yin mọ̀ wípé ẹ̀yin kì í ṣe dídìrín pé ẹ lè kọrin wọ́n wá ní bóyá kọ́ fún yín ìṣẹ́jú bíi méjì mm. kí wá ló ṣẹlẹ̀. ṣé o bá ṣe wá fún ní ìṣẹ́jú méjì mo ṣe wá kọrin mo ṣá pèsè lọ́wọ́ ìṣẹ́jú méjì ni pé mo fẹ́ jù mẹ́kì dání à ah, àwọn ìwòsàn àgbà pé ó yẹ ẹ máa kọrin lọ ẹ máa kọrin lọ ẹ máa kọrin lọ so bí mo bá ń kọrin mo ń kọrin àti mo á kọrin dé lẹ́vù kan àti mo á kọrin dé lẹ́vù kan mo á kọ ogun tọ́lọ́run kò dá o tó ń bẹ nínú wáyé mi ogun tọ́lọ́run kò dá o tó ń bẹ nínú wáyé mi ogun ọ̀run ẹ fi iná gbé e jáde so báwọn yẹn ah, àwọn èèyàn ti wà káyídéwèé so mi ò mọ ìgbà tí wáyà bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún àmì one hour tó pé ìgbà tí mo wá gbé mẹ́ẹ̀kì lẹ̀ wọ́n á gbàdúrà fún mi ẹ̀ sì tí ó kọ́kọ́ pè mí láyé ń pè prophet pastor yẹn ni pastor Jésù gbé mi Akọ́ládé Jésù gbé mi so prophet lòun náà sọ wọ́n á gbàdúrà fún mi ẹgbẹ́ wa ní àwọn ní náà ìsìlálẹ̀ yìí ìwé àpẹ́ nìyẹn wọ́n ní àti ẹ̀jọ́ déédéé náà pé àti mú ọ̀rọ̀ lé bọ́lá o ti ń kọrin ọ̀rẹ́ sọmọ gidi ọmọ tẹ́ mú wálé ẹ mọ́ ni kìí sọmọ gidi pé ẹgbẹ́ wa ni láti òní lọ ó dẹ̀ ti wá jọmọ gidi fún yín báyìí torí èmi nìkan lọkùnrin èmi sì ní last born ẹgbẹ̀rún mẹ́fà bá ẹgbẹ̀rún mẹ́fà tó dópin wọn ni láti òní lọ ó sì wá di àgbáyé báyìí wọn èmi náà sáàmì wọn wá ní àjọ nọ náà sì kan páì ìyẹn àwájọ lọ náà chọ́ọ̀chì kan baba ná àgbàlá àtúrà tó wà ní baba ná. ọ̀tọ̀ ni nǹkan tí àwọn ará àta ń sọ àwọn ará inú ilé gan wọ́n wò pé àṣé ọmọ yìí ọmọ yìí kò lè bíi pé nǹkan bíi pé nǹkan ò lè nǹkan rere ò lè. pérépéré ẹgbẹ́ rẹ̀ sàmú mi káàkiri wọ́n sàmú ẹ̀mí sì jẹ́ nìkan ṣe pé ẹ̀rìn ńlá nìkan kò lè ti mi lẹ́sẹ̀ tẹ́lẹ̀ tí máa rí programu kan sí pé ah jẹ́ ń tí iná gbígbẹ́ ẹgbẹ́ mẹ́jọ èmi náà fẹ́ kọrin kí lorúkọ ẹ òjò àárọ̀. Ah. òjò àárọ̀ báwo ṣé wọ́n orúkọ tó sọ yín nìyẹn. orúkọ tó sọ mí kan pé akínkín ni òjò àárọ̀ ni òjò àárọ̀ ni kí ló dé tó fi ń pè yín lójú àárọ̀. wọ́n wí bí mo ṣe rí pé wọ́n rí bí mo ṣe rí. bí orúkọ ogun tó bá pè yín ẹ̀yin náà dẹ̀ ń dáhùn. ẹ ìgbà náà ti ojú mi ò sí lànà yẹn so gbogbo àwọn èèyàn ojú àárọ̀ ojú mm, àárọ̀ mm, ẹ̀yin náà mm. dẹ̀ ń dáhùn. ìgbà tó wá yá pásítọ̀ kan wá ní olùwà sọ fáwọn pé má jẹ́ ojú àárọ̀ mọ́ má jẹ́ convenant akin convenant. kí ni ìtumọ̀ ojú àárọ̀ táwọn èèyàn ń pè yín. bíi ti pé ah ojú àárọ̀ pé ẹ mà tó lórí kan táwọn olórin bá ti lọ pé ojú àárọ̀ ni ó kẹrin rẹ̀ wá àwọn olórin gidi wá pé ojú àárọ̀ ojú àárọ̀ ojú àárọ̀ mẹ̀mí náà ò mọ̀ ọ́n mo mo sá mọ̀ pé èmi náà wẹ ẹlẹ́sìn tí ẹlẹ́sìn òjò àárọ̀. Ah. ẹlẹ́sìn òjò àárọ̀ bí ọmọ ẹ̀sìn ní gbogbo àwọn èèyàn dẹ̀ ń pè yín òjò àárọ̀ òjò àárọ̀ òjò àárọ̀ ẹni pásítọ̀ yẹn wá ní wọn ní pè ẹ́ lójú àárọ̀ mọ́ kí wá ní pásítọ̀ yẹn sọ. wọn ni láti òní lọ ọkọ tó mọ jẹ akin convenant so láti gbà yẹn ibi tí wọn ti wá lọ akin convenant akin convenant àti akin convenant tí òjò àárọ̀ yẹn fi lọlẹ̀ tẹ̀yẹ́yẹ́. tẹ̀yẹ́yẹ́ ètò kan ètò kan tó ń kọ́ni lọ́gbọ̀n. ìyàwó rẹ̀ di a ti ṣe tán. ètò kan ètò kan tó ń kọ́ni lọ́gbọ̀n. ìyàwó rẹ̀ di a ti ṣe tán. ìrírí ayé kò gbẹ̀yìn níbẹ̀ ọ̀rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ tó ṣe kókó. ìrírí ayé kò gbẹ̀yìn níbẹ̀ inú òun lèèyàn wà ó ṣẹlẹ̀ sí Jẹ́fítà ará Gíláàdì náà òjò àárọ̀ tó wá di akin covenant so Pastor, yẹn wá gbàdúrà fún yín Pastor, yẹn wá gbàdúrà fún yín ó wá ní kọ́ má pè yín ní òjò àárọ̀ mọ́ pé ẹ di akin covenant ọmọ májẹ̀mú. májẹ̀mú so láti gbà yẹn lẹ wá ti bẹ̀rẹ̀ sí ní eh. kọrin lẹ ti bẹ̀rẹ̀ sí ní mm-hmm. kọrin eh. ẹ ti ẹ̀ kọrin kó tó di pé màá play késẹ́ẹ̀tì yín mo fẹ́ kẹ́ ẹ kọrin yẹn kí àwọn èèyàn kí wọ́n rí i pé ní tòótọ́ o ẹ̀yin lẹ kọ orin késẹ́ẹ̀tì fẹ́ gbé jáde. ọkàn mi ọba ọ̀run mú ọrẹ wá sọ́dọ̀ rẹ̀ wòtàwó sẹ́ńtà dáríjì tálábà yín bí rẹ̀ ìyọ́lúwa ìyọ́lúwa ìyọ́ba àìnípẹ̀kun ìyọ́lúwa ìyọ́lúwa ìyọ́ba àìnípẹ̀kun ní bàbá ni ó tọ́jú wa ó sì mọ ẹlẹ́ra wa jẹ̀jẹ̀ ló ń gbé wa lápá rẹ̀ ó gbà wá lọ́wọ́ ọ̀tá ìyọ́lúwa wá ìyọlúwa ìyọba àìnípẹ̀kun olúwa ìyọlúwa ìyọba àìnípẹ̀kun. èmi mímọ́ ni mo fẹ́ ọlọ́run wọlá padà rárá kò ṣiṣẹ́ mi ò olùgbàlà pé mi wọ. késẹ́ ẹ̀ta kin covenant ni à ń plé yẹn. rárá ṣiṣẹ́ mi ò olùgbàlà pé mi wọ. ẹ̀mí ni mo ni mo fẹ́ bí ti rẹ́ǹtì tàbí. ọmọ ìbànújẹ́ tẹ́lẹ̀. you are not what people call you o kì í ṣe nǹkan táwọn èèyàn bá pè ẹ́ ohun tó bá ti pera rẹ ló jẹ́ ẹ̀mí mímọ́ ni mo fẹ́. èmi náà tún darapọ̀ mọ́ gbogbo àwọn èèyàn tí wọ́n bá ẹ yọ̀ lénìí bóyá ògo tí wọ́n rí náà nìyẹn bíi lọ́ńṣìn tẹ́ ṣe lénìí wọ́n ròyìn bí àwọn èèyàn ṣe wá tó darapọ̀ àwọn olórin wo ló wà ń bi lọ́ńṣìn ẹni tí wọ́n ti ń pè ní dìdìrìn ẹni tí wọ́n ní kò lè lógo dárúkọ àwọn olórin tí wọ́n wá síbẹ̀ torí mo fẹ́ gbégbèsè kan àkókò ìtì ẹ̀ ti lọ tán ṣùgbọ́n ó tó ṣètò gan yes evangelist adébùkọ́lá akíndé. wọ́n wá síbi lọ́ńṣìn yín. Eh, tí gómìnà mọ̀ ṣiṣẹ́ wọn ni jésù. ta ló tún wà ń bẹ̀ mo mọ̀ pé àwọn èèyàn pọ̀ rẹpẹtẹ mo kàn fẹ́ kẹ́ dárúkọ bí èèyàn bíi mẹ́ta mẹ́rin. ọlájire twins. ọlájire twins. abesam. abesam. gbẹ̀ngà grace. gbẹ̀ngà grace. ẹ máa jẹ ṣadé taiwo. ṣadé taiwo tó túmọ̀ sí wípé ohun tó pera rẹ̀ akin covenant ẹ̀yẹn wo ohun tí ìránṣẹ́ ọlọ́run yẹn ṣe ó sọ pé orúkọ ogun ó dópin ó dẹ̀ gbé orúkọ mi wọlé so ẹ̀yin èèyàn wa nílé bóyá ìwọ náà nírú ọmọ báyìí láyìíká lákàtà rẹ ládùúgbò má darapọ̀ máwọn èèyàn ohun tó ń jẹ́ èèyàn inú ló wà ẹ má wo ti ìta nígbà tèmi náà wà níbi praise night ti concert kan ti arákùnrin wa mo ṣáà wò ó ńgbà tí MC tó ṣùgbọ́n mo rí i pé agbára ọlọ́run wà nínú ẹ̀ akí convenant mọ́ àna ìtìn orí ọ̀fẹ́ á pọ̀ sí i àánú á pọ̀ sí lórúkọ Jésù àwọn èèyàn àwọn olóore aláàánú òde ní fiẹ́ sílẹ̀ God bless you. àdáwọ̀ with God tó ti dé òun mọ́ ní wàásù làwọn fẹ́ gbọ́ and with God tó ti òun oníwàásù làwọn fẹ́ gbọ́. ètò kan ètò kan tó ń kọ́ni lọ́gbọ̀n. we are already a ti ṣe tán. ètò kan ètò kan tó ń kọ́ni lọ́gbọ̀n. we are already a ti ṣe tán ìrírí ayé kò gbẹ̀yìn níbẹ̀ ọ̀rọ̀ ọlọ́run bẹ̀ tó ṣe kókó. an hour with God. ìrírí ayé kò gbẹ̀yìn níbẹ̀. ẹ̀yin tẹ́ wà nínú ilé tí ẹ̀ ń gbọ́ wa ẹ̀yin náà lè wò wá lórí àtẹ ìbánidọ́rẹ̀ẹ́ Facebook like Fresh FM Ìbàdàn ẹ rí àwọn àlejò mi ẹ rí wípé ọwọ́ ọlọ́run wà lára wọn ní tòótọ́ òróró jésù ó yá ẹ kí àwọn èèyàn mi nílé ẹ kí gbogbo àgbáyé ló ń gbọ́ yín. ó jí gbogbo àwọn èèyàn mi pátápátápátá bí kíkan náà lọ lọ náà ẹ bùdé bẹ. àmín èmi ni kọ́láwọlé àkàndé tí wọ́n mọ̀ sí gbé olórin òróró jésù. òróró jésù báwo ni orúkọ òróró jésù yẹn ṣe wá kí n mú un lẹ́yọ kọ̀ọ̀kan mi ìfẹ́ rọ́ọ̀ṣì yín. ẹ ṣe ẹ lẹ́nu púpọ̀ lọ́wọ́ yín. wọ́n lọ àádùn kan ní ìjẹrin òun náà àjọ òun náà ní onímínísítà òun náà fẹ́ mínísítà àjọ jẹ́ olórin. ẹjọ jólórin òun náà fẹ́ mínísítà. ẹ òun náà wá jẹ́ hmm. èmi náà jẹ́ akọrin ó wá dábàá pé akọrin bọ̀ ti pé pé ẹjọ́ bàbá wa jà ó kankan náà làwọn méjèèjì èmi ò lọ wá ọkọ mi ẹ wọn lọ ń di ẹni wọn jẹ́ akọrin ògo èmi ọmọ jẹ́ òróró jésù. báwo wá ni òróró jésù yẹn ṣé ìgbà yẹn fúnra lára yín lẹ kọ̀ọ̀rọ̀ àbò ní nǹkan kan tó bí òróró jésù yẹn. wọ́n lọ bí ọkọ mi mo lọ mo mú lọ church mo mú lọ dọ́ọ̀dì mo kọ ọkọ mi lẹ̀ mo lọ bàbúrà bí ọlọ́run ó kọ́ tí mo fẹ́ jẹ́ yìí mú mi lágbára òde jẹ́ òwò jésù. ẹ ti ẹ̀ kọrin kan kí àwọn èèyàn nílé kí wọ́n gbọ́ ohun tí ọlọ́run tó kó sínú yín gẹ́gẹ́ bí olórin ẹ̀mí. mo ti kábíyèsí Ẹlẹ́dùmarè ooo ọba tó tẹ́yẹ ọba tó tọ̀run bàbá mi o olóore mi alárùn mi ni ọba mi ọba tó tú òkú dìde ọba tó là bọ́bú ọba tó gbóyè tán bàbá mi ni olóore ọba tó ìjẹyàn ọba mi ni ee eh, òkú ló ti kú ọmọlé yan ọba àwọn ọba o ọpẹ́ ló jẹ́ ọpẹ́ ló yẹ wò wà láyé mo mú wà láyé ọpẹ́ ló yẹ. ìtàn ìtàn tó sọ nípa ìtàn ìránṣẹ́ ọlọ́run tó ti lọ sí mi pẹ̀lú àwọn èyí tó tó ń ṣiṣẹ́ lọ́wọ́ pásítọ̀ ṣe pásítọ̀ ṣe oyè wò sí. ó ti tó ọdún mélòó tẹ́ ẹ ti ń kọrin. ọdún mẹ́wàá. bí ọdún bíi mẹ́wàá lẹ ti ń kọrin. bẹ́ẹ̀ni. yàtọ̀ sí iṣẹ́ orin tẹ́ ń kọ yìí ṣe é tú níṣẹ́ míì tí ẹ̀ ń ṣe. ẹ ti wọ́n máa ń ta wọ́n máa pò òun bá ń lọ pay rice ni owó ni mo bá ń bumi lọ mo bá ti ta àpò tán owó ni mo bá ń bumi lọ òde tí màmá fi para mi ń jẹ níbẹ̀ ń jájọ ń jẹun tó ẹ̀tàn tí mi nù ẹ kúkú mọ̀ pé oníwàásù gbogbo kọ́nà gbogbo agboolé kò síbi tí wọ́n ti rí mi mo ti wà lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ yín náà láìmọye ìgbà tí mo dẹ̀ lè sọ pé ṣé rí àwọn èèyàn máa ń wo àwọn olórin yẹn àwọn olórin ńláńlá tó ń sọ yẹn ẹ̀ mélòó lọ́lọ́run dóhùn wọn mọ̀ ohun tí ohun tọ́lọ́run ń gbọ́ kì í máa ṣe ariwo kì í máa ṣe ariwo ohun tọ́lọ́run ń gbọ́ ohun tọ́lọ́run dámọ̀ òun ló ṣe pàtàkì mo dẹ̀ gbàdúrà lórúkọ Jésù àárín ẹ̀yin àtọlọ́run kò ní dàrú àwo yín ṣé ó ti jáde torí mo gbọ́ tẹ́ pé àwọn ìgbìmọ̀ àwọn ìgbìmọ̀ goman goman pé wọ́n ti sanwó studio wọ́n ti ṣe ogun ẹ̀ pé kẹ́ẹ̀kọ́ lọ. owó jẹ́ bẹ́ẹ̀ dì í àwọn goman pé wọ́n ti ṣe ogbe ètò studio wọ́n ah. ti yanjú gbogbo ẹ̀ goman ah. zone wo ni ni wọ́n ṣe yẹn. Oyo state Oyo state goma wọ́n ní wọ́n ti yanjú studio pé kẹ́kọ̀ọ́ lọ studio kẹ́lọ ṣẹ́rí tí kẹsẹ̀ tí yẹn bá ti jáde ẹ jẹ́ kí n gbọ́ ká lè bá yín plé ẹ̀ dáadáa tí mo bá dẹ̀ tún lórí ọ̀fẹ́ láti gbé yín padà wá màá tún gbé yín padà wá ṣùgbọ́n ẹ ní ṣe ọwọ́ kankan tẹ́ ẹ kọ́ torí ìyẹn ṣe pàtàkì ó níbi tí ìlú yìí dé tí ẹ fi kún iṣẹ́ ìrànṣẹ́ ìpè yín nípa torin ẹ níṣẹ́ kankan tẹ́ ẹ kọ́. iṣẹ́ ọ́ìlì ni mo tẹ ẹ́ tètè. iṣẹ́ wa ti ń ta ọ́ìlì báyìí. ẹ ti gbàyàn da ah, kí ló dé tẹ̀ wá tí máa ta ọ́ìlì. owó owó dọ́ta búrò owó freedom. owó freedom àtowó tẹ́ fi bẹ̀rẹ̀ eh. ọlọ́run á ṣe aláàánú ni aláàánú lọ́lọ́run a lè rí lára àwọn tó gbọ́ wa tí ọlọ́run lè lò fún yín ẹ fi nọ́mbà yín lẹ̀ ẹ̀yin méjì mo fẹ́ kẹ́ ẹ fi nọ́mbà yín sílẹ̀ ṣùgbọ́n torí mi lákòókò rárá rárá ẹ jẹ́ kí ẹ jẹ́ kí mánéjà tó tẹ̀lé òróró jésù wá bá mi pé nọ́mbà wọn torí àkókò ẹ kọ́ ra fa máìkì nọ́mbà òróró jésù. zero eight one. ẹ bá mi gbóhùn sókè dáadáa sá. zero eight one. zero eight one. thirty five three five. five three. five three. four six. four six. zero eight one. zero eight one. thirty five. three five. fifty three. five three. forty six. four six. twenty six two six ló parí ẹ ó yẹ tuntun múlẹ̀ nǹkan sí. zero eight one. zero eight one. thirty five. three five. fifty three. five three. forty. four zero. twenty six. two six. nọ́mbà kejì ok ó yẹ pé. zero eight one. zero eight one. o nine o o nine o two one. two one. six three zero. six three zero lẹ́ǹkan sí. zero eight one. zero eight one. o nine o o nine o two one. two one. six thirty. six three zero. ẹ jẹ́ ń lọ sọ́dọ̀ akin covenant ọmọ májẹ̀mú so a máa bá yín play kẹsẹ̀ tì yín dáadáa ní fresh fm ìyẹn á jẹun tá a fi ti ìran yẹn lẹ́yìn lórúkọ Jésù iṣẹ́ ìránṣẹ́ yín náà tó jáde lénìí yóò pé Ọlọ́run yóò pé ìran tá a wà yìí yóò sì pé yín lórúkọ Jésù nọ́mbà wo ni bóyá kí n fẹ̀ǹkan fi nọ́mbà nọ́mbà ẹni tọ́lọ̀ ń lò fún yín láti kójọpọ̀ ká fi nọ́mbà yẹn sílẹ̀ ṣé ẹ máa pè fúnra ẹ bá wọn pè ẹ bá wọn pè ọ̀gá wa ọ̀gá wo ẹ bá wọn pè. zero seven zero. zero seven zero. one eight. one eight. four one. four one. zero four. zero four. zero nine. zero nine zero seven zero. zero seven zero. one eight. one eight. four one. four one. zero four. zero four. zero nine. zero nine. ẹ ṣé púpọ̀ God bless you. and hour with God tó ti dé. Òun oníwàásù làwa fẹ́ gbọ́. And hour with God tó ti dé sẹ́. Òun oníwàásù làwa fẹ́ gbọ́. Ètò kan ètò kan tó ń kọ́ni lọ́gbọ̀n. We are already a ti ṣe tán. Ètò kan ètò kan tó ń kọ́ni lọ́gbọ̀n. We are already òjò rọ̀ akin covenant ọmọ májẹ̀mú. pásítọ̀ joel adésínà ẹ kí àwọn èèyàn wa nílé. mo kí gbogbo àwọn ènìyàn wa nílé oore ọ̀fẹ́ àti àánú ọlọ́run kó darapọ̀ mọ́ yín. àmín lọ́sẹ̀ tó kọjá a ti sọ gbogbo ìrìn àjò bẹ́ẹ̀ ṣe ń bá bàbá tẹ̀ ń gbé tẹ jọ ń gún ewé gbogbo ẹ̀ bọ́ ṣe máa ń ran yín lọ gba nǹkan wá lóru àti bí ẹ ṣe bá Kristi pàdé tó dẹ̀ ṣàjèjì sí ohun tó ń ṣe nínú ilé ẹ sọ débi pé gbogbo nǹkan ló bẹ̀rẹ̀ sí ní bàjẹ́ ewé bẹ̀rẹ̀ sí ní bàjẹ́ gbogbo ẹ̀ ò ṣiṣẹ́ mọ́ gbogbo ẹ̀ nǹkan tá a sọ lọ́sẹ̀ tó kọjá nìyẹn àti bí wọ́n ṣe wá lé yín kúrò nínú ilé ẹ kó tó di pé wọ́n lé yín kúrò nínú ilé ṣé wọ́n mọ̀ pé ẹ ti gba Jésù àbí wọ́n kọ̀ wò pé nǹkan kan tó ṣàjèjì òun ló ń ṣẹlẹ̀. ẹ ṣe wọ́n ti mọ̀ pé mo ti gba Jésù ṣùgbọ́n Bíbélì sọ wípé wèrè ni ọ̀rọ̀ àgbélébù àsìkò yẹn ó jẹ́ àsìkò tó lera díẹ̀ torí bí wọ́n lẹ́yìn ìgbà tán ti mọ̀ pé mo ti gba Jésù ìdojúkọ yìí pọ̀. Uh, ọ̀nà tí ìdojúkọ dẹ̀ fi gbà wáyé ni wípé wọ́n wá ń rí wípé àwọn ewé àti egbò kò ṣiṣẹ́ mọ́ hmm. bàbá yẹn ṣe bíi pé wọ́n fura ó lè ní Saheed manisa ewé tá a ṣe sínú kinní kò ṣiṣẹ́ mọ́ ah, bàbá mi ò mọ nǹkan kan bẹ́ẹ̀ ṣe ní a ṣe náà ni èyí tá a ní a fi tẹ́lẹ̀ kòkó náà mo fi tẹ́lẹ̀ èyí tẹ̀sí là á fi sórí ẹ̀ mo fi sórí ẹ̀ ṣùgbọ́n bí ò ṣe ṣiṣẹ́ ò yé mi. bọ̀ ọ̀sán yìí ó yẹ kọ́sàn yìí lè sọ ọ̀sán yìí tẹ́ ló wà lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ di ó yẹ kọ́sàn yìí lè sọ ọwọ́ olúwa ti tẹ ọ̀sán yìí hmm. ohun ti kúrò lẹ́nu ọ̀sán yìí torí ọ̀sán yìí ti fojú kan ọ̀rọ̀ hmm. bí ọ̀rọ̀ bá tiẹ̀ ti ń sọ̀rọ̀ ohun kan ò tún lè dún mọ́ hmm. nǹkan tó ṣẹlẹ̀ wọ́n á rí i pé ọ̀sán yìí náà ò ṣiṣẹ́ ibẹ̀ yẹn gan ló wá ká bàbá lára pẹ̀lú ọ̀sán yìí tí ò ṣiṣẹ́ yìí ó tó àkókò ìwọ ọmọ ìwà jáde ńlẹ̀ bá mi bo ni màá lọ kò kàn mí o bí o bá rí o máa gbé bó ṣe di pé wọ́n tó lé mi jáde nìyẹn nígbà tó wá lé yín jáde kí ni ìgbésẹ̀ tẹ́ gbé. ẹ ẹ kó tẹ̀ tó di pé wọ́n lé mi jáde mo ṣe lẹ́yìn tán lé mi jáde mo tún yìí ń bẹ̀bẹ̀ tí mo ń pẹ́ lẹ́gbẹ̀gbẹ́ lé kò sówó iléèwé kò sóúnjẹ kò sí nǹkan kan mọ́ ó wá lọ́jọ́ kan ebi ti pa mí ìwé tá a fẹ́ fi ṣiṣẹ́ ńlé ìwé mi ò rí ìwé mi ò rówó tí màá fi rà mo wá rí ọkùnrin kan ó máa ń ra irin a máa ń fi skéèlì wọn rin kiri ah bá ní bọ̀dá tí ń rarin ẹ wá ọkàn mi kàn ní kí n lọ sẹ́ńkùlé engine block kan wà half engine block tán gbé sẹ́ńkùlé àtàwọn irin kan orí ẹ̀ náà láti ń bọ ògùn òǹlàǹdẹ polé mo wá lọ wá àpò mo wọ́ engine block yẹn wọnú àpò àti gbogbo irin mo wá pe ọ̀gbẹ́ni tó ń rarin pé wọ́n kínní oye tó bá wọ̀n fún mi ìyẹn bá wọ̀n. ògùn òde pariwo pé wọ́n ti ń jí mi gbé lọ wọ́n ti ń jí mi gbé lọ. ẹ bàbá Eh, à ń bá wa lágbèrè bẹ bí sátani kan dẹrùn. ẹ bá wọ gbogbo ìgbà tẹ́ ń wọ oògùn sínú àpò kó pariwo ará àdúgbò àbí kó tiẹ̀ polówó ẹ̀ abájọ ibéèlì ní àwọn tó ń tẹ̀lé wọn wọ́n dàbí wọn. bàbá fún ara oògùn oògùn náà sọ̀pọ̀tì kí n wọ òun sínú àpò torí kò sọ̀rọ̀. kò sọ̀rọ̀ gbogbo ìgbà tẹ́ ń wọ. kò sọ̀rọ̀. ìgbà tó wá ń wá oògùn kiri ń kọ́ èmi náà ò lè sọ̀rọ̀ gbà tí mo mọ̀ yìí pé ó yẹ kóògùn fún ara ẹ̀ sọ ibi tó lọ gbà tó gùn òde ti sọ̀rọ̀ èmi náà ní nǹkan. ó yẹ kọ́sàn yìí náà sọ pé ẹni tó gbé. ó ti rẹ ọ̀sán yìí látọjọ́ tí ọ̀rọ̀ ti bá a pàdé. àwa wí gbọ́ la fẹ́ gbọ́ bí a ṣe ti ṣe tán àti ṣe lórí fresh fm àti. nígbà tí wọ́n wá ti léyìn tẹ́ ti wà ní ìgboro kí ló ṣẹlẹ̀. mo yin olúwa lógo lẹ́yìn tí àwọn ará ti tẹ́wọ́ gbà mí ó wá lọ́jọ́ kan tí mọ́mì mi gbọ́ pé wọ́n ti lé mi pé ọ̀dọ̀ àwọn ọmọ ọlọ́run ni mò ń gbé náà bá kó àwọn èèyàn tó máa wá lù mí wọ́n ka mi mọ́ church wọ́n wá nà mí wọ́n ya wọ́n já aṣọ mi sí òwò ọ̀sà ò jìnnà sí ẹ̀gbẹ́ church yẹn omi odò ọ̀sà wọ́n bá ju bible mi sínú omi àwọn brethren ṣáà ṣùgbọ́n mi wọ́n fún mi ní aṣọ wọ́n tọ́jú mi so láti mú nǹkan yẹn kúrò but ibi tí mo ti ń sunkún ìmísí olúwa tọ̀ mí wá pé wo má sunkún ibi tí wọ́n ti yẹ̀yẹ́ èyí náà ni wọ́n ti bá mi pàdé hmm. ah, mo ṣáà gbé èèyàn ló sọ bí ohun olúwa ó ṣáà rí bẹ́ẹ̀ ń bá ń wò ọdún tí wàá gun orí ọdún ni wọ́n wá pè mí pé mọ́mì mi o ara wọn ò yá nígbà yẹn wọ́n wà ní waterside mo wá lọ wò wọ́n ọjọ́ kìíní nínú ilé ẹni tí mo wá wò sùn lé ah mo wá gbéra pé màmá ń bo lẹ lọ lánàá àwọn ah, lọ ṣọ́ọ̀ṣì kan ni gbogbo ọkàn mi ní pé bóyá ṣọ́ọ̀ṣì wọn ní kán wẹ̀wẹ̀ odò àbí kán da nǹkan lé wọn lórí tó bá tẹ̀ jẹ́ ìwẹ̀ odò náà mọ́ ṣáàpọ̀ orúkọ Jésù bẹ́ẹ̀ màá lọ bí mo ṣe débẹ̀ ó wá jẹ́ orúkọ chọ́ọ̀chì ibi tán ti wá nà mí. ní chọ́ọ̀chì tó ti wá bá yín ó jẹ́ orúkọ branch yẹn ẹ̀ka mi ẹ̀ka wọn ti lọ dá alẹ́ hmm, mbẹ́. abẹ́ ẹ̀rọ ó wá jẹ́ exactly fifteen years lẹ́yìn tí wọ́n wá nà mí yẹn so mo wá mo introduce mi si pastor to wa bẹgbẹ a ah, ọmọ mi rè lati Ìbàdàn yẹn náà ẹ pẹ̀lẹ́ ọkàn mi wá si kí n bere sí ní béèrè béèrè lọ́wọ́ ẹ̀ mo wá ń béèrè béèrè lọ́wọ́ pásítọ̀ yẹn lẹ́yìn tó ní kí n tó gbàdúrà fún mi mo wá ní ǹjẹ́ ìmọ̀ báyìí ah, ọ̀gá mi kan wà oúnjẹ Sunday mo ṣe mọ Sunday wọ́n ní ẹni tó jẹ́ senior pastor tóun wà lábẹ́ ẹ̀ nìyẹn mo but wọ́n máa ń dárúkọ pé ọ̀rẹ́ kan wà ń bàdàn oúnjẹ mo wá ní joel náà rẹ̀ wájú yín ó ní à ọ̀gá mo ní jésù lọ̀gá o ẹ̀yin lẹ́wàásù ń bí i lálẹ́ ọ̀dà ìṣòro wa bẹ̀rẹ̀ gbà tí mo wàásù débi wípé ẹ̀yin wo lẹ́fẹ́ fàyè fún jésù mo wo mọ́mì mi ó ju ìborùn àsàlátù ẹ̀ sórí ó wá ń bọ̀ wájú ẹkún gbọ̀n mi pé ah tí n bá jẹ́ pé mo ti gbọ́ràn sí ìyá ìlẹ́nu èmi lọ nìyẹn òun á wá padà gba jésù ó jẹ́ ẹ̀kọ́ fún gbogbo ènìyàn má jẹ́ kí ẹnikẹ́ni ohunkóhun ipa kan mú ọ kúrò lójú òpó e, ìgbàlà. bàbá tó ń bọ̀rìṣà yẹn ṣé àwọn náà fàyè wọn fún jésù bàbá yín ṣé bàbá yín náà fàyè wọn fún jésù ẹ bá ń dá ìbéèrè mẹ́ẹ̀ẹ́ta yẹn tó rà lákòókò. ẹ ṣe mo mú ìrere tọ̀ bàbá yẹn lọ kó tó kú mo wàásù jésù fún so wọ́n tẹ̀ ti wà ní dùbúlẹ̀ àìsàn mo lọ bá wọn mo wàásù dádì mi náà mo wàásù jésù fún wọn bí mo ṣe ń wàásù pé ẹ máa jẹ́wọ́ jésù lólúwa tán sọ bẹ́ẹ̀ tán ni wọ́n fi sọ̀rọ̀ mọ́ tí wọ́n fi dákẹ́. ètò kan tó ń kọ́ni lọ́gbọ̀n ìyàwó rẹ̀ dé àti ṣetán. ètò kan tó ń kọ́ni lọ́gbọ̀n ìyàwó rẹ̀ dé àti ṣetán. nínú ìrìn àjò tẹ́ ẹ ti jáde yẹn ṣé nínú iṣẹ́ ìrànṣẹ́ ẹ network bẹ́ẹ̀ pàdé bóyá kẹrẹ nìkan kẹ wò pé ah, gbogbo nǹkan tá à ń ṣe gbogbo òrìṣà tá à ń bọlẹ̀ tún gbé pàdé wánu jésù àbí irú style wo rè báyìí. ẹ bàbá ọmọ ìsínwó ẹ̀mí mà pọ̀ ń gbòòrò. ìsínwó ẹ̀mí. oríṣiríṣi mà pọ̀ gbogbo àwọn àrọ́gbọ́n dá àfọgbọ́n dára ó kúnnú ó tẹ̀ nìkan tí mo rí jọ kan bó ṣe ń fi hàn mí mo wá wò pé Ah, kíní tá a lò kù lójú ayélujára wa ń jọ sí hmm. lélẹ́yìí tó introduce sí mi. ló rí package. mo kà wò wípé mo ní mo ti gbọ́ torí èmi ìjáàyàn àfi ọ̀hún fúnra rẹ̀ bá já rẹ̀ but mo ń fi àkókò yìí sọ fún gbogbo ènìyàn tó wà lórí ipò bẹ́ẹ̀ wípé gbogbo wa láti padà ká da tọwọ́ wa sílẹ̀ torí oníṣẹ́ ò ní pẹ́ dé kò sì ní dáa ká lọ pàdé rẹ̀ ní ọwọ́ òfo ká má dàbí ìkan lára igi tó ṣépè fún kí èpè ìjọ́sí tó ja igi ọ̀pọ̀tọ́ kó má bàa jà wá. ẹ sọ pé àwọn brethren tẹ́wọ́ gbà yín wọ́n ń tọ́jú yín ní ẹ̀yìn ìrìn àjò yẹn hmm. kí ni ìmọ̀ràn tẹ́lẹ̀ fún gbogbo àwọn onígbàgbọ́ ọ̀sìn ṣáwọn yẹn sì ń ṣe ṣá. ibi tí ìjọ ti ní fáírọ́ọ̀sì náà nìyẹn àwọn jàǹbá tó ṣe ìjọ lásìkò yìí nìyẹn oníkálukú empire wọn ni wọ́n build àráyè. Ah, ọkàn mọ́ ajínrere yàtọ̀ sí ajìrì ọkàn hmm. ajínrere ló kún ìgboro ajìrì ọkàn ṣàn wọ́n ṣùgbọ́n mo wá ń bẹ gbogbo ìjọ ọlọ́run àti gbogbo àwọn ikọ̀ ọlọ́run ká padà sí ipò ajìrì ọkàn láti máa tẹ́wọ́ gba àwọn tó bá kù dé ọ̀pọ̀ èèyàn ní oríṣiríṣi ìdojúkọ ń bá ní ìgboro báyìí a rí àwọn kan tí wọ́n sálà kúrò nínú orú bọ́gì bọ̀pẹ̀ ìbọ̀rìṣà tí mo ti kúrò ṣùgbọ́n tí ò sí àánú kan fún wọn torí kò sẹ́ni tó máa tẹ́wọ́ gbà wọ́n débi wípé ọ̀pọ̀ wọn tún ń dọ́gbọ́n padà hmm. ibi tí ìjọ kù sí nìyẹn mo wá rọ ìjọ ẹ jẹ́ ká dìde fún ìgbàlá ọkàn àwọn ènìyàn. èṣù tí èṣù tí wàá ń bẹ̀rẹ̀ sí ní ṣáájú àwọn èèyàn lọ káàkiri ara àwọn aṣojú wa kan sí village kan after ìjẹ̀bú òde lọ sọ́nà ẹ̀pẹ́ tá a fẹ́ lọ ṣe ìsọjí ní oṣù tó ń bọ̀ àwa ara àwọn èèyàn lọ ǹjẹ́ mọ̀ pé wọ́n láwọn missionary wa sí àwọn villages tó wà ńbẹ̀ wọ́n nígbà táwọn missionary yẹn dé wọ́n ti ẹ̀gbọ́n oúnjẹ wá ṣe bí ebi ń panú wọ́n mú bíbélì wá wọ́n ní wọ́n kọ̀ wá wọ́n dẹ̀bẹ̀ sí ní dress fáwọn èèyàn fún wọn ní chain wọ́n ń fix irun ojú lipstick gbogbo ẹ̀ wọ́n á bá wọn kùn wọ́n bá wọn make up ẹ lè fáìn dáadáa bí àwọn ará gbòòrò wọ́n lọ́dẹ̀ ń fún wọn ń chain wọ́n á fi sí wọn lọ́rùn irun ojú wọ́n ń lẹ irun ojú wọ́n ń lẹ ìkànnà wọ́n ti kó gbogbo ẹ̀ wá wọ́n mú bíbélì wá wọn gbóúnjẹ wá o mo ní yéé nígbà táwọn Christian káwọ́ gbéra kò sí ìyìn rere mọ́ oníkálukú dúró sínú ìjọ ẹ̀ òun lè ṣùnà ṣe ní ibi tí ẹ̀ tí ì dé màá ṣáájú yín débẹ̀ ibi tẹ́ ẹ̀ lérò pé lè dé so mo rọ̀ wá ẹ jẹ́ ká dìde ẹ ká dìde ẹ ká wàásù Kristi lórúkọ jésù kristi a ò ní ṣi nǹkan ṣe o ẹ wo ẹ jẹ́ ń jẹ́ kẹ́ ẹ fi nọ́mbà yín sílẹ̀ àbíṣẹ́ ní ìmọ̀ràn kan ní ìṣẹ́jú kan ah, fún àwọn ìránṣẹ́ ọlọ́run àbí gbogbo ẹnikẹ́ni. mo ní ìmọ̀ràn fún àwọn ìránṣẹ́ ọlọ́run àti gbogbo ènìyàn tó ń gbọ́ mi ìwọ tó ń gbọ́ mi yẹn ìpèníjà pé o gba jésù àti ìdojúkọ tá à ń pè ní persecution lè dìde sí ọ hmm. dúró orin kan sọ wípé bí ẹ̀gún bá wà ní ọ̀nà rẹ so rántí rántí ẹni tí ó dé adé ẹ̀gún dúró dúró má ṣe kùn hmm. torí pé olùgbàlà ti jìyà gbogbo ìránṣẹ́ ọlọ́run ẹ jẹ́ ká dìde fún ìgbàlà ìjèrè ọkàn àwọn ènìyàn bẹ́ẹ̀ a lè rí ẹnikẹ́ni tí wọ́n sì ń fi ti ayé lọ̀ lọ́wọ́ bóyá ọmọ ọlọ́run ní ìránṣẹ́ ọlọ́run tàbí òṣèwánú ayé pé tó bá ṣe gbá tó bá ṣàwo mo láyọ̀ àti sọ fún ọ wípé fèkì ní gbogbo ẹ̀ ohun gbogbo tí sátani ní jésù ló lórí ọ̀fẹ́. ẹ wo pásítọ̀ Joel ẹ jẹ́ kí n jẹ́ kẹ́ fi nọ́mbà yín sílẹ̀ torí bàbá mi pè é fọwọ́ láti iléeṣẹ́ ìránṣẹ́ kremik bàbá ti wà níkàlẹ̀ mú kí gbogbo wọn tá a jọ ìrìn àjò ẹnjìníà Fẹ́mi Alábí ìbùkúnrájí ẹ̀ṣẹ́ evangelist sunday osana mr bayomi ojo evangelist ṣẹ́gun joseph mr gabriel ibitẹ́ṣọ́ so mo kí gbogbo wa nọ́mbà wo ni nọ́mbà yín kó tó di pa gbé fún bàbá pf wa láti lè ṣe ìrànṣẹ́ pẹ́ẹ́nì. zero seven zero. zero seven zero. five seven. five seven. eight seven. eight seven. eight two. eight two zero three. zero three lẹ́ǹkan sí. zero seven zero. zero seven zero. five seven. five seven eight seven eight seven eight two eight two zero three zero three nọ́mbà tèmi zero eight zero thirty three twenty six eighty eight forty six zero eight zero three three two six eight eight four six God bless you all. Christ is my man, miracle orí èṣù ti ń fọ́n. Christ Revival Miracle Center Níbẹ̀ ni àṣírí èṣù ti ń tú. Christ Revival Miracle Center Níbẹ̀. wákàtí ìdáǹdè wákàtí ìtúsílẹ̀ ètò yìí ni ó máa dé sí etí gbọ̀ yín látẹnu bàbá wa nínú olúwa reverend pf ọwá ti ìjọ christ revival miracle church tó wà ní number seven reverend pf ọwá crescent lẹ́yìn st louis college adéyẹmọlẹ́ àtùmọ̀lẹ́ tẹ́ ń bàdàn ẹ̀ máa bá wa ká lọ. lórúkọ ti jésù kristi. in the name of jesus christ. bàbá wa ti ń bẹ ilé ọ̀run. our father in heaven. ọlọ́run alágbára dúpẹ́ ní ọwọ́ yín fún àwọn ọ̀rọ̀ èyí tí àwọn èèyàn ń gbọ́ tó ń ṣe wọ́n lóore nínú àpótí ẹ̀rọ yìí. almighty god we thank you because of the messages of grace grace that people are hearing and is blessing their life. bíbélì wípé ó rán ọ̀rọ̀ rẹ̀ ó sì múni ní ara dá. the bible says he sent his word and heals them. ó sì gbà wọ́n kúrò nínú ìparun wọn and deliver them all from their destruction. jẹ́ gbogbo tí ó lè mú ìparun wọnú ayé rẹ nípa ti ẹ̀mí àti nípa ti ara ní orúkọ Jésù kí Olúwa kó mú ayé rẹ. anything that will bring destruction into your life physically spiritually may the Lord take it out of your life in Jesus name. lábẹ́ àkóso ọ̀rọ̀ Ọlọ́run tó ń gbọ́ yìí ní orúkọ Jésù kó o gba ìwòsàn kó o sì gba nípa tara àti nípa ti ẹ̀mí pẹ̀lú. under this message that you are hearing now receive healing physically and spiritually. spiritually in Jesus name. ní orúkọ Jésù ni a gba àdúrà. In Jesus Christ's name we pray. Àmín. Amen. Ìwé òwe sixteen eighteen wípé. Proverbs chapter sixteen verse eighteen says. Ìgbéraga ní ṣáájú ìparun, agídí ọkàn ló sì ṣáájú ìṣubú. Pride goeth before destruction and an haughty spirit before a fall. Ìgbéraga ni ó dàgbà jùlọ nínú gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó ń bẹ láyé. pride is the oldest of all the sins in the world. ẹ̀ṣẹ̀ yìí ti wà síwájú ìpilẹ̀ṣẹ̀ ayé. these sins have ever been before the foundation of the world. nípa ìwà ìgbéraga ni sátani àtàwọn áńgẹ̀lì rẹ̀ tí wọ́n ṣubú. it was by pride that satan and his agents fell down. nítorí tí wọn kò ní ìtẹ́lọ́rùn pẹ̀lú ipò ọlá tí ọlọ́run kọ́kọ́ fi wọ́n sí. because they were not satisfied with the position of honour that God has appointed them to be. wọ́n sì wà nínú ẹ̀wọ̀n and they have been imprisoned eternally. ìgbéraga yìí náà ló lé ádámù àti éfà kúrò ní ọgbà ìtura tí ọlọ́run fi wọ́n sí. it was this same pride that drove out Adam and Eve out of the garden of comfort that God put them. nítorí àìní ìtẹ́lọ́rùn nínú ipò tí ọlọ́run fi wọ́n sí because they were not satisfied with the position God placed them on. wọ́n gbìyànjú láti gbé ara wọn sókè wọ́n sì jábọ́. they attempted to elevate themselves greater than where God has placed them and they fell down. níhìn ni ẹ̀ṣẹ̀ ìbànújẹ́ àti ikú gbà wọnú ayé ènìyàn nípasẹ̀ ìgbéraga. it was through this medium that sin and death entered the life of man. gẹ́gẹ́ bí ẹ̀dá ènìyàn. as human nature. kò sẹ́ni tí kò ní ẹ̀mí ìgbéraga yìí nínú. there is no one that do not have this element of pride in his life. ó wà nínú ẹ̀dá wa. it is inborn in the nature of man. a bí wa pẹ̀lú ẹ̀mí ìgbéraga ni. we were born with the spirit of pride. àwọn ẹlòmíràn máa ń gbéraga nítorí iṣẹ́ wọn. some people are proud because of the nature of their. àwọn ẹlòmíràn nítorí ipò láàrin ìlú. some people are proud because of their position in the society. aha so ìgbéraga lè jẹ́ ti ẹ̀mí. some pride can be spiritual. mo ní ìgbéraga ó lè jẹ́ ti ẹ̀mí. I said some pride can be spiritual. ó lè jẹ́ ti ọgbọ́n. it can be out of wisdom. ó lè jẹ́ tí ó hu ìdí. it can be out of material. tàbí ìgbé ayé ènìyàn. or the kind of life one lives. èyí tí ó burú jù nínú àwọn mẹ́rẹ̀ẹ̀rin wọ̀nyí ni ìgbéraga ti ẹ̀mí. and the greatest of all the four I have enumerated is the spiritual pride. ìgbéraga ti ẹ̀mí yìí ni ẹ̀ṣẹ̀ tí ó mú kí Lucifer ó ṣubú níwájú Ọlọ́run tí Ọlọ́run ti lè kú ti le ku the spiritual pride is what made Lucifer to fall before God and God sent him out of heaven. Níbi tí ẹ̀ṣẹ̀ ti kọ́kọ́ bẹ̀rẹ̀. The origin of sin. Òun ni inú Lucifer. Was inside Lucifer. Lọ́dọ̀ Lucifer ó ní ẹ̀ṣẹ̀ ti bẹ̀rẹ̀. sin started from Lucifer. ọlọ́run sì lé kúrò lóde ọ̀run sínú ayé. and God drove him out of heaven into the earth. ẹni ẹ̀kọ́ lẹni tí ẹ̀mí ìgbéraga tó wà nínú ayé rẹ̀ níwájú olúwa. anyone that is proud is a rejected person. ẹni tí ọlọ́run fún ara rẹ̀ tí ó ń bájà lójoojúmọ́ ni agbéraga jẹ́. anyone that is proud God strive with such a person on daily basis. báwo ni èṣù ti ṣe ṣubú láti ọ̀run wá. how did even the devil fell from heaven. ìyẹn ló máa rí nínú ìwé Isaiah fourteen. that you will see in the book of Isaiah chapter fourteen. twelve to fifteen. verses twelve to fifteen. ìgbéraga àyà rẹ̀. the pride of life in him. mo ní ẹ̀ márùn-ún ni Luciferi tá ń ní Sátánì tí ó fọwọ́ sọ̀yà iwájú Olúwa pé èmi èmi èmi níbi tí mo pè fún ìtàn ẹ sí ẹ̀ka. open the verses we have just called for you to read it was five times Lucifer used the word I. I. Èmi yóò ga ju Ọlọ́run lọ. I will be higher than God. Nítorí tí ìgbéraga ti igberaga máa mú kí ènìyàn ó gbẹ́kẹ̀lé òdodo ara ẹni dípò orí ọ̀fẹ́ Ọlọ́run. Because spiritual pride makes one to rest on one's self-righteousness instead of God's righteousness. Ẹ mọ́ gbàgbé pé ọmọ ènìyàn ti yan ìdájọ́ Ọlọ́run fún ara rẹ̀ nítorí ẹ̀ṣẹ̀ ìgbéraga yìí. Remember that man as choosing the judgment of God unto his life by the reason of pride. ìgbéraga máa mú kí a kẹ́gà àwọn ẹlòmíràn it is pride that makes one to despise hmm. others. a sì máa mú kí a máa fojú kékeré wo àwọn tó wà ní àyíká wa. and it makes us to look at other ones as commoners. a máa wí pẹ̀lú agbéraga Farisí ìgbàanì. he will say like the proud Pharisees of those days. a máa wí pẹ̀lú agbéraga Farisí ìgbàanì pé Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ rẹ nítorí tí èmi kò rí bí àwọn ará yòókù wọ̀nyí. he will be saying lord i thank you because i am not like all these commoners. that can be found found in the Gospel of Luke chapter 18. Pharisee gbéraga. The Pharisee was proud. Ó gbéraga. He was proud. Ó ju ara rẹ̀ lójú. He thought of himself as too important. Ó sì kún fún ẹ̀tàn gbogbo. And he was full of deception. Ah! Ọlọ́run ìgbéraga ẹ̀mí. God hates spiritual pride. Nítorí tí ìgbéraga ẹ̀mí máa mú kéèyàn máa ṣàṣeyàn pé òun dára lọ́nà tí òun. Because spiritual pride makes one to always elevate oneself and embellish oneself as the best. Ẹni tí ó wora rẹ̀ tó jọra rẹ̀ lójú tó lóun nìkan ló dáa jù ó dàbí tó ṣe fáàrí. anyone that looks at himself and think within himself that he is the best of all is like a lunatic that is making yanga. <laughs> ẹni tí ó wọ aṣọ àkísà tí ó sì rò nínú ara rẹ̀ pé òun ni ó tí ó dára jùlọ nínú ènìyàn. he that is putting on a rag and is looking at himself as the best dressed person among all the human beings. ìgbéraga máa mú àbùkù lọ́wọ́. pride brings humility humiliation. ó máa mú kéèyàn dẹni ẹ̀tẹ́ láwùjọ. it makes one to become disgraceful. ìgbéraga máa ó máa dáyàn lóró. and it hurts one pride hurts ah, one. ẹ̀mí ìgbéraga burú jọjọ. the spirit of pride is so wicked. o gbọ́ nǹkan tí bíbélì wí ni. hear what the bible says ohun tí Jacob four six tó wí nìyí. this is what James four six says. Ọlọ́run ìjà sí àwọn agbéraga ṣùgbọ́n ó fi oore ọ̀fẹ́ fún àwọn onírẹ̀lẹ̀ ọkàn. wherefore he said God resisted the proud but giveth grace unto the humble. Ọlọ́run fẹ́ràn rẹ arákùnrin God loves you brother and sister. ìfẹ́ rẹ̀ ni pé kò lè wà láàyè it is his will that you should be alive. kì í ṣe fẹ́ olúwa pé kò parun o. it is not the will of God to be destroyed. ọlọ́run kò fẹ́ kó ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kí ẹlẹ́ṣẹ̀ kó ronú padà kó sì yẹ. God do not want the death of any sinner but he wants a sinner to repent and live. bí ọlọ́run bá fi ọ̀tá rẹ̀ hàn ọ́ bí ẹ̀mí ìgbéraga kí ni ṣe tí ìwọ kò fi gbógun tì láti lọ. if God has shown you your real enemy why will you not wage war against it and prevail over it. ọlọ́run call on God. bẹ ọlọ́run sí ẹ̀mí ìgbéraga. please plead unto God for this spirit of pride in you. Ọlọ́run ṣetán láti yọ kó lọ́wọ́ ẹ̀mí búburú yìí. God is ready to deliver you from this evil spirit. Àní ẹ̀mí búburú tó ń bá ọkàn rẹ̀ jagun. This evil spirit that is striving with your life. Ó ń gbé èèyàn ṣubú. It makes one to fall. Ó ń jẹ́ kéèyàn dẹni ìkọ̀sílẹ̀. It makes one to be rejected before people. Rántí pé Ọlọ́run kò ní nílùú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kí ó ronú padà. Remember, God is not interested in the death of any sinner except for him to repent sì ṣe gbàgbé pé ohun ìṣòro ní fún ènìyàn láti bá ọlọ́run jagun. And I want you to know that it is, is the most difficult thing for any human being to want to fight with the living God. Ohun ìṣòro sì ni fún ènìyàn láti tàpá sí ẹ̀gún. And it is most difficult to kick the tongue. Fún ọlọ́run láàyè láti fún ọ ní ìṣẹ́gun lórí rẹ̀. give God the chance for God to prevail through you. kó bá yọ̀ǹda ara rẹ pátápátá kó o ara rẹ sílẹ̀ kó o bá lè ní ìràpadà fún ẹ̀mí rẹ àti ayé rẹ pẹ̀lú. why not totally submit your life be humble so that you will have pleasure and comfort for your life. ronú lórí ibi tí ìgbéraga tìrẹ wà o. think about the areas where you are proud. ó lè jẹ́ lórí iṣẹ́ ẹ. it can be upon your work. ó lè jẹ́ lórí ọ̀rọ̀ ẹnu ẹ. it can be the way you speak. ó lè jẹ́ lórí ipò tí o wà. it can be the the position you occupy. ó sì lè jẹ́ lórí nǹkan mìíràn ẹ̀wẹ̀ tí o tilẹ̀ gbọ́ lẹ́nu mi. all that things that I do not mention but you know within yourself. kí ni ṣe tí o kò fi ọ̀rọ̀ ayé rẹ sínú àdúrà. why not put your life attitude and behaviour in prayer. kí Ọlọ́run bá lè fún ọ ní ìwòsàn pípé so that God will spiritually heal your life. púpọ̀ ohun tí a ń pè ní ogun ọ̀tá láti òde wá ni kò rí bẹ́ẹ̀. many of the things we associate with <laughs> enemies from outside are not so. ogun inú wa àti ogun inú inú rẹ tí o ṣàkíyèsí tí ó lágbára jù ọ lọ tí wọ́n sì bá ọ jagun òun náà ni àwọn ọ̀tá rẹ̀ the inner problem you have within you that are striving with you are those that are your enemies. ọ̀nà tó o lè fi gbọ́ kó lọ́wọ́ agbára ogun yìí òun náà ni jésù à nawọ́ jésù sí ọ èyí ṣe tó fi ń kọ́ èyí ṣe tó fi tẹ́wọ́ gbà jésù èyí ṣe tó fi gbé jésù wọ̀ bí aṣọ tẹ́nikẹ́ni ò lè bọ́ lọ́rùn rẹ bẹ́ẹ̀ ni a ó gbà ọ́ lọ́wọ́ gbogbo ìṣòro rẹ. the only way out for you to escape from inner problems in your life is for you to accept Jesus Christ Jesus as your Lord and Savior, and all this spiritual wickedness inside you will be eliminated. Accept Jesus Christ as your Lord and Savior. Ǹjẹ́ Now, O Lord. My people have heard your message. As you are humbling yourself now. In the name of Jesus. Be lifted in Jesus' name because he that God is ẹni tó and anyone that God is calling and is listening to God. is the one that can enjoy God. everything you have lost because of the spirit of pride in your life. in the name of Jesus. gbogbo that pride has destroyed in your life may God readjust it in your life bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. on the pedestal of pride you find yourself may the Lord remove you from that place in Jesus name. agbára ọlọ́run kò fi ọwọ́ rẹ̀ gbé ọ kúrò lórí ẹṣin ìgbéraga tó wà. the power of God to take you away from the apex of pride that you find yourself. kó má ṣe jẹ́ agbéraga mọ́. so that you will no more become. ní orúkọ Jésù kó sì jẹ́ onírẹ̀lẹ̀ látòní lọ. and be referred to as a humble person as from today in Jesus name. ògo ni fọlọ́run lókè ọ̀run. glory be to God in the highest. ní orúkọ Jésù ni a gbàdúrà. in Jesus Christ's name we pray. amen. bó o bá rí ìyanu nípasẹ̀ ọ̀rọ̀ ọlọ́run yìí. if you have seen miracle through this message. sínú aago yìí. call me on this phone line. fún ìmọ̀ràn àti àdúrà síwájú sí. for counseling and advice. 080 332 three four two eight eight ẹni tó bá ọ sọ̀rọ̀ náà ni ajé ìrere àti wòlíì pf ọwá àlàáfíà ní fún yín. Àmín. The preacher of this message to you is evangelist and prophet P.F. Owa. Peace of God be upon you all. Amen. Ó dá mi lójú pé ẹ ti rí ìdánidìgbà nínú ètò tòní yìí lẹ́yìn tí Christ Revival Miracle Church tó wà ní nọ́mbà seven Reverend P.F. Owa Crescent lẹ́yìn St. Louis College Adéyẹmọlẹ́ Àtùmọ̀lẹ́ tẹ́ ń bàdá ṣe agbátẹrù ẹ̀ bí àwọn ọ̀sìn wa nínú ìjọ wa ṣe ń lọ láàrin ọ̀sẹ̀ nìwọ̀n yìí ní gbogbo ọjọ́ Sunday bẹ̀rẹ̀ látàgò mẹ́sàn-án àárọ̀ sí méjìlá ọ̀sán ni Ọlọ́run alààyè ti máa ń nawó agbára lórí onípòjìpọ̀ àwọn